أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فلوبا عليكم كلوبا أتيري أجل جيسا لوبا àti àlàáfíà ọlọ́wọ́ bá kọmọ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi àti àwọn aráyé ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam àti gbogbo olórí ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbẹ̀dẹ̀ kìyàmà ìtẹ̀síwájú nípa ìtumọ̀ suratul Kahf sura tí ọlọ́run bá ní kẹ́lá sọ̀rọ̀ nípa kéèkì tọ́lọ́wọ́n bá nígbà ti sọ̀rọ̀ nípa ihò àpáta eléyìí tí àwọn ẹni ọlọ́ọ̀bá tí wọ́n sá fún ẹbọ lórí rẹ̀ ọlọ́ọ̀bá tí wọ́n sì lọ sápamọ́ sí àyè sọ́rọ̀ tí ọlọ́ọ̀bá nígbà ti sàlàyé wọn ó àti báyà àti bá sọ́rọ̀ náà di àyà ẹlẹ́ẹ̀karùn ní àádọ́ta verse 45 bẹ̀rẹ̀ ni a bára iye sọ́rọ̀ náà di inshallah ta'ala láti verse 45 ní oná láti gbé lẹ́yìn tí a bá gbọ́ àti Kùránì tán bismillah

hasbuk ah. àlàyé tí a ń bá lọ ní ọ̀sẹ̀ tó lọ kí a padà sí ẹ̀yìn díẹ̀ tí a lódìmọ̀ di àyà méjì kí ọ̀rọ̀ yìí kí ó ní lásùn papọ̀ pẹ̀lú kà sí à ń tẹ̀síwájú lọ lórí ẹ̀ náà ọlọ́wọ́n bá lékẹ́ lájí kọ́ yọ wípé ọkùnrin tí ó jẹ́ ọ̀ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá yìí tọ́lọ́wọ́n bá lékẹ́ lásórí kún tí ó wá mórí ọlọ́wọ́n bá tó tún wá jẹ́ olùwà orogún pẹ̀lú ọlọ́wọ́n bá tó sì jẹ́ olùṣe àìgbàgbọ́ sí ọjọ́ ìpẹ̀lẹ̀ ọlọ́run bá ní nígbà tí ìyà ọlọ́run bá dé lórí àwọn nǹkan tó kójọ tọ́lọ́run bá ní kẹlá kó parun bá ọlọ́run bá ní kò sí àwọn sí àkan ẹni yóò wá rí àwọn mọ̀lẹ́bí kankan bẹ́ẹ̀ ni orí gbogbo àwọn ọmọ fi ń yàgàn àkòrẹ́nì kankan nù wọn tó lè gbálẹ̀ nínú ya ọlọ́ọ̀ba ọlọ́ni kò sẹ́nì kankan nù àwọn mọ̀lẹ́bí ẹ̀ kò sẹ́nì kankan nù àwọn ọmọ rẹ̀ tí wọ́n ní kápá àti gbálẹ̀ nínú ya ọlọ́ọ̀ba nígbàtí ya ọlọ́ọ̀ba délé ya ọlọ́ọ̀ba nìkẹ́lá délé lórí lórí gbogbo àwọn nǹkan tí ó kójọ rí wàmà kánà mùntẹ́sìrọ̀ ọlọ́ni bákanáà òun dáàbòbò rẹ̀ kúrò nínú ìyà Ọlọ́run Ọba lẹ́yìn tí ó láwọn mọ̀lẹ́bí lẹ́yìn tí ó rí kankan náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n ní agbára tí ó rí kankan náà àwọn ọmọ rẹ̀ tí fi ń yan gẹ̀yẹn tí ó rí kankan nù wọn ẹni tó ní kápá àti gbẹ́yà Ọlọ́run Ọba àdíkẹ́lá kú òkun nígbà tí Ọlọ́run Ọba dé Ọlọ́run ló ń gan fún rẹ̀ gan òun ló tún ní kápá bẹ́ẹ̀ wọ́n máa kí á nà mọ̀ ní tẹ́sí ọ̀rọ̀ kò jẹ́ni tó lè gbé fòfòrò ara rẹ̀ ìyà Ọlọ́run Ọba ọlọ́ọ̀bá ní hunalika alwalaya lillahi alhaq mo sàlàyé fún wa lọ́sẹ̀ tó lọ pé qira'a méjì ọ̀nà méjì ni wọ́n gbà ka áyàtà wáyé ọ̀nà méjèèjì sí ní àwọn tíma tó gbé dání hunalika alwalaya lillahi alhaq pẹ̀lú a pẹ̀lú pé ká pé hùnáríkà ọlọ́wọ́n bá ní nígbà tí ìyà ọlọ́wọ́n bá lè fẹ́lá bá dé lórí àwọn tí ọlọ́wọ́n bá lè fẹ́lá bá sọ̀yà kalẹ̀ lé lórí hùnáríkà wà láyà tó lè dáyà ọlọ́ni nígbà yẹn ìgbà yẹn ni ó máa wá wúlò gbogbo ẹnikẹ́ni tí ìyà bá ṣẹlẹ̀ lé lórí ìyà ọlọ́run bá nífẹ́lá ṣẹlẹ̀ nínú ìlú àbọ́ṣẹlẹ̀ ládùúgbò kan àbọ́ṣẹlẹ̀ sí kan náà mẹ̀lẹ́bí ìyá zambilla kọ́lọ̀mà àdíkẹ́lá kọ́ sọ wa kúrò níbi kí ọlọ́run bá nífẹ́lá kó sọ kàlẹ̀ wa lórí sínú nǹkan báyìí ẹni tó yẹ kó máa sáàdì ẹni tó yẹ kó máa sálọ́bá ẹni tó yẹ kó mú ní ẹni tí ó dáàbò bó kúrò níbi gbogbo àwọn ẹ̀yà yìí o náà lọ́lọ́wọ́ bá rí kẹ́lá nítorí ẹ̀ tàbárí ìkẹ́ nínú àwọn àdẹ́wò ayé tó bá wá bóyẹ̀ ń sàárẹ̀ ni bóyẹ̀ ń sàyè ní jẹ́rí mú ni bóyẹ̀ ń sàyè ní ọkọ ni àbíyẹ̀ ń sàyè bímá ni àbí oríṣiríṣi àwọn àdánwò ayé tí máa ń ṣẹlẹ̀ síyàn hunalika alwalayatu lillahi alhaqqu ìgbà yẹn gan ló tọ́ fún yàn láti mú ọlọ́run bá ní kíni o ẹni tí yàn máa sálọ bá ìgbà yẹn ló láti mú ọlọ́run bá lẹ́ni tí èyàn ma gbára lé ìgbà yẹn gan ló tọ́ láti mú ọlọ́wọ́ bá lẹ́ni tí èyàn ma sáàjì lónú dáàbòbò fún ní níbi àwọn àdánwò àmọ́ nígbà tí nǹkan yìí bá ṣẹlẹ̀ nǹkan tẹ́rì ní pé àwọn èèyàn nǹkan ní ìyàtọ̀ fọ́lọ́wọ́ bá lọ́sàbàbá ó túnmọ̀ sí nǹkan ẹ̀nà sẹ́rí alhaqqu sí mọ́kàyẹ àti kọlkọlẹ̀ àkọ́kù ni alkọlkọlẹ̀ kúrọ̀ àmọ́ta bá fẹ́ ka harfù tó wà ń tẹ gẹ́gẹ́ alhaqi lọ́wà mẹ́ wọ́n wọ́n ní jẹ́sọ́rọ̀ alwalayatu lillahi alhaq so alhaqu alhaqi yẹ ló ma jẹ́ ìròyìn fún allah ìtumọ̀ ní pé níbi bí òun ni lé ọlọ́wọ́ bó ti máa wúlò ọlọ́wọ́ bá bó òdodo ọba tó tọ́ láti gbára lé ọba tó tó yẹ lẹ́ni tí ẹ̀mọ́ ń gẹ́ni tẹ́ ọba tó yẹ lẹ́ni tí ẹ̀mọ́ ń wá lólùsọ́ ọba tó yẹ lẹ́ni tí ẹ̀mọ́ ń wá lẹ́ni tí ó yọ ní lọ́fí tó ibẹ̀yẹ tabaka pẹ̀lú kẹsàn rẹ̀ yọ ma túnmà ń kàtí mojú rẹ̀ kìrọ́ ẹlẹ́kẹjì kìrọ́ ẹlẹ́kọ̀ọ́kọ́ iná àdìsọ́pẹ́ hùnáríkẹ̀lwàláyàtù lillahi haqqu هنالك الولاية لله الحق níbi ìran alákọ̀ọ́kọ́ rẹ̀ ni àsìkò ní ìran alákọ̀ọ́kọ́ rẹ̀ tí ó mẹ́lúmọ̀ sí pé nígbà ní òun náà ni ìgbáralé ọlọ́ọba ìwọ ọlọ́ọba lólùsọ́ eléyìí tó jẹ́ ìgbáralé ọlọ́ọba òdodo ìgbáralé ọlọ́ọba nítòdodo alhaqu yọ́mọ wá jẹ́ ìròyìn fún alwalaya nítorí ó máa jẹ́ ìròyìn fún ọlọ́run bá yóò máa jẹ́ ìròyìn fún wàláyà tó fẹ́ àrùwàláyà tù ọwá pẹ̀lú pẹ̀lú gómìnà pẹ̀lú rọ́fìnrin ṣe bá ní sí so wásù rẹ̀ náà máa jẹ́ kí ní o yóò máa jẹ́ mọ̀rún fúrẹ̀ tó bá jẹ́ pé wásù rẹ̀ jẹ́ mọ̀rún fúrẹ̀ àjẹ́sípé tó bá jẹ́ kẹ́sọ̀rọ̀ lọ́gbà àjẹ́sípé alhassi kìrọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn so níbi kí wára kọ̀kọ́ yóò máa jẹ́ alwàláyà àmá alhakku ó lè wá ní alhakku ó sì lè wá ní alhakki kìrọ ẹlẹ́ẹ̀kejì hunalika alwilaya bi kasri riwa hunalika alwilaya tu lillahi alhaq hunalika hunalika alwilaya tu lillahi alhaq ìtumẹ̀ ní pé lọ́bá jẹ́ kìyàmà àwọn mùmìnì lọ́jọ́ náà lọ́hùn ọjọ́ náà lọ́jọ́ gbẹ̀dà kìyàmà ọ̀rọ̀ àwọn obìnrin tọ́ ọjọ́ gbẹ̀dà kìyàmà àgbìláyà ìní iṣẹ́ ìdájọ́ lórí gbogbo nǹkan ìní kápá lórí gbogbo nǹkan yóò máa jẹ́ tí ọlọ́run bá so alùwìláyà ìmáànà ṣókùnmẹ̀ wàlùkúdọ̀rọ̀ ìmáànà ìtumọ̀ wípé ìdájọ́ lórí nǹkan ìní kápá àdájọ́ lórí nǹkan àti ìní agbára lórí nǹkan tọ́lọ́run bá lè kẹ́lá ọmọ tàbí ká sọ pé hunalika alwilayatu lillahi alhaq ìdájọ́ òdodo ìníkàpá lórí ìkẹ́ ní tòdodo tọ́lọ́ ọba ní ọmọ jẹ́ àbí sí àwọn ìsìnrọ̀ká àwọn ìlépa bá àwọn ǹkan kọ̀ọ̀kan tí a ti sọ lọ́sẹ̀ tọ́lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọlọ́run bá ní wà kọ́yìrù ìsàwábà wà máa mú ọlọ́run bá ní wà ṣe àbí ma mú ọlọ́run bá lẹ́ni tí a máa gbára lé ọlọ́run bá ní huwa khayrun thawaba òun ló lóore fún yẹ̀ lẹ́sàn tó pé ìmá gbára lọ́lọ́run bá ìmá gbẹ́mi tọ́lọ́run bá iṣẹ́ rẹ̀ ní tọ́lọ́run bá lékẹ́ lábùkátà so ìmá ṣiṣẹ́ ìwá ní ọlọ́run bá ní huwa khayrun thawaba òun ló lóore ní ẹ̀sàn lọ́dọ̀ ọlọ́run bá wa khayrun 'uqba òun ló sì lóore ní nǹkan tí a yọ ma jẹ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní wọ́gbìrìbẹ̀ lahum wọ́gbìrìbẹ̀ lahum mathala al-hayati ad-dunya kàmá ọlọ́ọ̀bá ní Ànábì sallallahu alaihi wasallam máa àbí máa fún wọn lápèjúwe àwọn wo àwọn tó yẹ sí pé wọ́n ń ṣe ẹgbẹ̀ lórí nǹkan tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá fún wọn nílé ayé lórí àwọn tọ́lọ̀wọ̀n bá àdékẹ́lá òfin àwọn tí wọ́n ń ṣe ìgbéraga nínú àwọn ọ̀sẹ̀bọ̀ Quraysh tí wọ́n láwọn olè jókòó ti àwọn tó jẹ́ tálíkà papọ̀ má nàbí sallallahu alaihi wasallam pípa nàbí sallallahu alaihi wasallam ní láti lé wọn dànù tó bá fẹ́ kí àwọn sallallahu alaihi wasallam tí ànàbí bá fẹ́ kúrò àwọn gba ẹ̀sẹ̀ lọ́wọ́ ànàbí sẹ́rí gbogbo àwọn ayáwọ̀ yìí ọlọ́wọ́n bá níkẹ́lá fi sọ fún wa nípa ìmọ̀ ṣe gbéraga bó ṣe lágbára tó lọ́wọ́ bá ẹ̀kọ́ náà bá níkẹ́lá ọlọ́wọ́ bá ń kọ́ aláwọ̀ ẹ̀kọ́ ọlọ́ọ̀bá lẹ́gbẹ́lá ń fún wa láwọn ìpèjúwe tí yóò fi gbọ́nà máa ń sí ẹ̀wù ní ìgbèragẹ̀yàn ọlọ́ọ̀bá lẹ́gbẹ́lá ní ànábì fún wọn lápèjúwe àwọn tí wọ́n ń ṣe ìgbéraga wípé àwọn ò jókòó ti àwọn tálíkà láti máa gbẹ̀sùn lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam pé táwọn bá fẹ́ jẹ́ ní tí ó máa gbẹ̀sùn lọ́wọ́ rẹ̀ ànábì ó gbọ́dọ̀ lé àwọn tálíkà ìdánù lára wọn ni àwọn yóò lẹ́tọ̀ọ́ àti máa jókòó pẹ̀lú àwọn ọlọ́bá nílà lẹ́bìmọ̀ fún wọn ní àpèjúwe wípé mathalan hayati dunya àpéjú ilé ayé tẹ wà mẹ́yà yìí ìrànlẹ́ ma sọmọ pé àpéjú ilé ayé tọ́gbà tó pàtàkì lọ́dọ̀ yìí àpéjú ilé ayé tó tóbi lórí ẹ̀mí yìí kàmáì ọ́dà ẹgẹ́ bí omi ni ilé ayé ẹgẹ́ bí omi ni anzalnahu minas sama táà sọ́kalẹ̀ láti sama fa'asbaha hashima àwọn arúgbìn ilẹ̀ yìí ìgbà tó mẹ́rọ̀ sí wọn àwọn arúgbìn yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa wọ́n mú àwọn tó tutù jáde bẹ́ẹ̀ni nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa gan látara kí ní ni fa tó gbogbo yi fàásùbáhà hashima yóò padà dín tó padà tẹ́ tí ó máa rún tẹ̀bìrú òrìyà táyẹ́bẹ́ ọmọ wá kẹ́ táyẹ́bẹ́ ọmọ gbé sọ́kùnrin ó ti jó sì máa rún wẹ́lẹ́wẹ́lẹ́ wàkánà wọ́n wà rẹ̀ kú lè ṣe ìmọ̀ pọ̀jẹ́lẹ̀ ọ̀ ọlọ́wọ́n bá sì jẹ́ ọba tó pé ó ní ìkápá ní ìkápá tó tóbi ní ìkápá tó ga ní ìkápá tó ní agbára lórí gbogbo nǹkan kí làwọn àpèjúwe kí ní àwọn ẹ̀kọ́ tó wà ní àpèjúwe alìmáàmù Qurtubi rahimahullahu ta'ala wọ́n jẹ́ kó yà wípé kí ló fà tí Ọlọ́run bá lékẹ́ láti fi àpẹẹrẹ ilé ayé tó fi wé omi wọ́n ní a lè bí márùn lórí ìtọ́fà àti àwọn àgbọ́yé ìjìnlẹ̀ tó ní bí bá lékẹ́ fi ayé wé omi torí pé tẹ́rí àwọn olùmọ̀ nípa ti fún tẹ́jọ ìtumọ̀ al-Qur'an àwọn olùṣèwádìí àwọn olùgbọ̀nyẹ́bẹ́yẹ́bẹ́ kí làwọn àwọn kò mọ́kún ọ̀rọ̀ tí ń bẹ́nu ọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí tọ́ ọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ bá bá ìtẹ́ ń sàlàyé ẹwà òfin àti pé kòránì wá wù yí pé ah, ah, ọlọ́run bá máa dá lọ́rọ̀ sísọ púpọ̀ ọlọ́run bá máa mọ̀rọ̀ sọ alìmọ́mù kún tù bí ní nǹkan bá rùn láàrẹ ìfàyọ lára bọ́lọ̀ọ̀bà rí láti fi ayé wó mi alákọ̀ọ́kọ́ àdàlmá aláyẹsẹ̀kírù fi mọ́ùdìí wọ́n ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́nà ọba lè gíra omi òun náà kàdálíkà dúníà látẹ̀bùkọ́ àlàáhàdì wọ́n ní bẹ̀rẹ̀ láyé ayé ìṣẹ́tẹ̀ nìkan o ayé ìgbúlọ́dọ̀ nìkan o tọba wà lọ́dọ̀ ẹ̀ tọba wà lọ́dọ̀ ẹ lónìí láàkejì sàǹfà ní pẹ̀lú ẹ̀yọ́ padà kú sọwáyá wọ́n ní ìdíyà alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ọba àdékẹ́ láti fi omi kó lè omi àtayé tó omi ṣe o omi ò kí ń dúó la yastakiru fi mawdu'i ó ní èébí olójú kan wọ́n nítorí ẹ̀ ayé náà kò ní dúró lọ́dọ̀ ẹnìkan ẹ mọ̀ pé Yorùbá náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n la àtò ìláyé tó bá lò síwájú yóò tún lò sẹ́yìn wọ́n ni ayé yìí ètè jẹ́ nìkan ẹ́ yọ̀bọ́ ni ẹni tó láyé àtórí ní sí àwọn àṣàlù èdè tí yóò bá náà mọ́ láti ṣe wá sí báyé ṣe rí fún wa sí ìbá ní ṣe láti ṣe wá sí bí ayé ṣe rí fún wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtumọ̀ tàbí sọ wípé ọlọ́wọ́n bá lè gẹ́lá fún yóò ní àtàyéwéra wọn ìtumọ̀ kejì ìṣesí kan ṣoṣo ìtumẹ̀ ní pé tómi bá wà láyé kẹ́nìsì tó bá yá omi yẹn ó yí padà yóò yí kọ́lọ̀ padà kódà kọ́ mọ́ kú láyé yẹn ṣe bá ní bẹ́ẹ̀ náà láyé báyé ṣe rí náà nìyẹn kódà èèyàn ní ti kú ayé ó sì máa yí padà bóyà gbogbo àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ yẹn níkẹ̀ẹ́ nídẹ̀ra ayé yẹn yóò sì máa yí padà yóò máa yí padà àlàáfíà ọmọ di tí ó yóò máa di yóò máa dàárẹ̀ lílágbára ọmọ di tí ò ní lágbára má èyàn sì wà nílé ayé ṣẹ̀gbẹ́ lásìkò alágbára báyìí nígbàtá bá fi dàgbà jù báyìí lọ nígbàtá kéré jù báyìí lọ sí agbára wá jù báyìí lọ bá ti ń dàgbà sí agbára wa ń lẹ sí nígbàtà bá tún dàgbà jù báyìí lọ agbára wa ló tún lẹ sí àwọn àfà ní ìdítọ́nà ọba àríkẹ́lá ti fi ayé tó fi omi àtayé tuntun wéra wọn nìyẹn àlábíà lá ní tó bá yá àlábíà ọmọ dínkù làkáyẹ̀ wa gẹ́nà ọmọ dínkù tó ibá ní sí àti gbogbo àwọn ìdẹ̀ra ayé tí máa ń gẹ̀ pẹ̀lú yẹn ẹgbẹ́ tó yẹn bá dàgbàdàgbà wọ́n wà ní àbáyẹ̀ kò yí nà dáadáa mọ́ ẹlẹ́mí wọ́n ni á bàbá yẹn gbọ́rọ̀ dáadáa mọ́ ẹlẹ́mí wọ́n ni á bàbá yẹn ò lè rìn dáadáa mọ́ ṣe bá ní ayé ọ̀lọ́bẹ̀ ayé ọ̀lọ́bẹ̀ ṣe bá ní nínú àwọn àtúmọ̀ tí àdìmá mú fún tùbí fàjáde òun náà ni pé ayé yìí omi kèése nǹkan tí yọ́ ma bẹ̀ lọ gbére kìí ṣe nǹkan tó ẹ́sí yọ́ máa bẹ lọ in tí ó padà wá tí ó sì lọ ni bẹ́ẹ̀ náà láyé náà kò ní máa bẹ lọ gbére ayé gẹ́gẹ́ fún rẹ̀ káà wà nú ẹ̀yí kò ní máa bẹ lọ gbére yàtọ̀ fún pé àsìkò ẹnìkọ̀ọ̀kan wá náà lé ayé yàtọ̀ báyé jẹ́ bá ti parẹ́ lé ayé ayé rẹ̀ parẹ́ nẹ́nu ayé jẹ́ parẹ́ nù àwọn láyé méjì gbàtọ̀ láyé gbàtí yẹ ṣe mario mario ní máa ah, lẹ́ni ní 15 Kọ́lọ̀ mọ́sànánà wa, ìbéèrè yẹn ṣòro dáun díẹ̀ náà so ilé ìbáyìí ni ẹ bákanáà Imamul Qurtubi wọ́n ni nínú àpéjúwe òjò àti omi tọ́nà ọba àlejẹ́lá fi ayéwé òun náà ni pé

èyàn ole kó sínú ẹ̀ tí ó ma wá lúwẹ̀ gẹ́gẹ́ bí èyàn sí ma lúwẹ̀ ní odò yóò bọ́ọ̀lẹ̀ ọlọ́mẹ́jà arójò burúkú ọlọ́mẹ́jẹ kí a rí ọ̀kọ̀sójò burúkú náà ọlọ́mẹ́jà arójò bínú ọlọ́mẹ́jà rí tọ́lọ́mọba àlégọ́lò fi bínú sí wa di pé ó ní ma ṣe bá ní sí omi òjò yí tọ́nà ọmọ àdékẹ́lá fi ayé wé kèéso omi tí yẹn lè kó sínú ẹ̀ tí ọmọ wá lóhun lúwẹ̀ lọ wọ́n ní bẹ́ẹ̀ náà ilé ayé náà kéde ń tọ́wà kó sínú ẹ̀ tọ́mọ wá pé o wá rí tọ́mọ gẹ́gẹ́ bí omi òjò ní tó ń gbé yọ bọ́lẹ̀ yóò ti bá ti ẹ̀ lọ bẹ́ẹ̀ náà nílé ayé náà tó bá ti bọ́ sọ́dọ̀ rẹ yóò bá ti ẹ̀ lọ ní kéde pé yọ wà máa dúẹ́l nínú ayé lọ o lè dúẹ́l mẹ́ gbogbo àwọn ìgbádùn tí bá ń bẹ pẹ̀lú ẹ̀ náà nínú ayé náà o lè máa dúẹ́l mẹ́ lọ láíláí yóò máa wáyọ̀ máa lọ ní ìgbàkan àárí jẹ ìgbàkan ànírí jẹ mọ́ ìgbàkan owó pọ̀ wa ìgbàkan owó gùn sábẹ́rẹ́ orísìí báyìí báyìí ẹgbẹ́ bójò náà ìgbàkan àárí tó bá yáyó tó dúó tó bá tí yáyó tó rọ̀ tó bá yáyó tó dúó tó bá tí yáyó tó rọ̀ báyé ṣe máa ń rí nìyẹn kódà lọ́dọ̀ àwọn tí wọ́n lówó lọ́dọ̀ àwọn tán lówó náà ayé náà rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn tí ó bá ní sí gbogbo ìdẹ̀ra ayé kẹsẹ̀ tí ó wà kó sínú ẹ̀ tí ó wà rò pé òun ti kó sínú ẹ̀ tẹ́yẹ tó wọ́n mọ́ alúwẹ̀ ń bẹ̀ lọ yóò padà di nǹkan mí yóò padà yí padà so látara báyìí eléyìí báyìí ni àwọn àpèjúwe wọ́n ní bákẹ̀ náà nínú àwọn àpèjúwe ẹlẹ́ẹ̀kárùn òun náà ni pé ilé ayé ta wà yìí tọ́lọ́ ọba àdékílá fi wé mi òjò ní pé tí ẹrẹ́ mi òjò tó bá rọ̀ ẹnu wọn bá díẹ̀ tó bá rọ̀ yẹn tí ò èso omi tọ́pọ̀ tí ó kó nira bá wa òun náà ó ní ilé orí fàmú òun náà làwọn náà orí sú tààlà fẹ́ mú tààlà lẹ́bí sórí sí àwọn àǹfààní afẹ́bí jáàlá fẹ́ fọ́ṣọ́ òun náà ni ó sàǹfààní fáwọn ẹran wa àtàwọn nǹkan wa tó bá ti di pé omi òjò ẹ bá ti lè pọ̀jú agbára lọ ìyà ni ó padà jù nítorí ànábì sallallahu alaihi wasallam tí ànábì bá rí tó jò síwáyìí ànábì sábà dùn tẹ́ntẹ́ ìkẹ́ ọlọ́run bá ní àmójú anẹ́bì máa ń pán anẹ́bì máa ń bẹ lọ́wọ́ bá gan anẹ́bì máa ń tí máa ń wá sẹ́bẹ̀ anẹ́bì ní pé àwọn ẹ̀jọ́ anẹ́bì inú òlù náà kójò ṣe súlé wọn lórí lọ́jọ́ nìyí wọ́n rò pé èjò kẹ́lọ ọlọ́run fẹ́ yọ̀rẹ̀ àwọn lórí tí ọlọ́run bá rí kẹ́lá padà ṣe lọ padà sọ́dún lòyà tán mílí ìtọ́lọ́run bá rí kẹ́lá fẹ́ ọ̀rọ̀ ìnáà so nítorí ẹ̀ ẹwà náàbí ẹwọ bó ṣe rí nípò lọ́dọ̀ ọlọ́run bá ohun tí ẹrẹ́ àwọn àti bí àwọn àtàsìkò yìí ẹni wá mọ́ ń balẹ̀ kódà jí ojú ànẹ́bí àtàwọn sọ̀hábà lọ àbí bí ẹni wípé bí ẹni wípé wọ́n ti kọ́kọ́ rọrọ̀ ìjẹ́lẹ̀ lé wa lọ́wọ́ pàtàkì wà ní ayé pẹ́tò

anábi ní laqad aflaha man aslama anábi ní ó ti jèrè lọ́dọ̀ ọlọ́ọ̀bá man aslama gbogbo ẹnikẹ́ni tó bá gba islam ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni man aslama ẹni tó gba islam ó jèrè àbí ó jèrè wallahi lápọ̀dì afúláhà man aslama dájúdájú ní pàápàá ó ti jèrè ẹni tó bá kó àlámà rí ẹ̀lẹ́ ọlọ́run bá lọ́wọ́ aslama ìtumẹ̀ lẹ́ẹ̀kejì torí pé wàlámà aslama wàtálàhú lil jadid nígbàtí anábì ismail anábì ibrahim àtànábì ismail tọ́bẹ̀ mú àdí ọlọ́wọ́ bá ṣẹ́ falamma aslama kẹsẹ̀gbẹ́ gbàtẹ́ gba islam musulmi náà méjì tẹ́lẹ̀ falamma aslama nígbàtá méjì jùpájú sẹ́lẹ̀ láti mú òfin ọlọ́wọ́ bá ṣẹ́ ṣe bá ní sí ìtumọ̀ sọ pé aslam àmìlà ìtumọ̀ méjì ló lè gbé dání ó lè túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá gba islam ó ti jèrè wọ́n ìfẹ́ àfíkọ̀ ẹni tó bá gba islam tó tọ́ jèrè bákan náà ẹni tó bá kó àlámẹ̀ rí rẹ̀ lé ọlọ́run bá lọ́wọ́ tó ń polé ọlọ́run bá lọ́wọ́ pé tí ọlọ́run bá ma bá mi darí ẹ̀ tí yọ kálámẹ̀ rí ọlọ́run bá lọ́wọ́ tọ́lọ́run bá ti darí èyí ó pọ̀kàn tọ́lọ́run bá ó pọ̀ ní arẹ́bìnrin wàrúzì ọ̀kàfáàfà bákanáà tọ́lọ̀ ọba àlékẹ́láwá fún ní kàfà kí náà pè ní kàfà ìtumẹ̀ náà ni pé kí èyàn gba títọ́ pẹ̀lú nǹkan tó ń bẹ lọ́dọ̀ ẹnu tó wà lọ́dọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ ayé kó sì máa tó láti gbọ́mù kátà rẹ̀ kó sì máa dà rẹ̀ láàmú lórí nǹkan yẹn arẹ́bìnrin tó bá sílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dárẹ̀ ohun sẹ́rà nìsí so torí alkafaf ìtàgbé ní kafaf àti àfaf méjèèjì òun náà ni pé kí èyàn gbàfà pẹ̀lú nǹkan tọ́lọ̀wọ̀n bá lè jẹlá ṣe fún ó ti máa gbọ́ bùkátà rẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́nu ọ̀gbọ̀n tọ́lọ̀wọ̀n bá lè jẹ́ fún ẹ̀ láì ní wà lékún láìsí ní wádìíkù kò lálékún kò ládìíkù ẹnu tọ́nà ọmọ àlékún lábá fún yẹn kíyàn máa fi ṣẹ̀sí ayé ọlọ́hìláàbí in tó dáa ní àmọ́ problem tọ́wà ní láwùjọ wa ní pé à ń sẹ̀ ní jù tí ọlọ́run ọba àlékẹ́ lápèdè fún wa lọ a sì ń wo àwọn tí wọ́n jù wá lọ nínú ọrọ̀ ayé kò fi jẹ́ kí a ní kọ̀ náà pẹ̀lú tọ́lọ̀ ọba àlékẹ́ lápò wa àbí ní ayé ọkàn pẹ̀lú ìkàtọ́lọ̀ ọba àríkẹ́lá fún wa anábì sọ́tọ́lá sọ́rọ̀ sí ti fún wa ní òfin bá jí máa gbélé ayé anábì sọ́tọ́lá sọ́rọ̀ ní unzur ila man huwa asfal mink anábì ní máa wo àwọn tó kéré sí ọ ní ìkí ayé àwọn nìkan máa wò fún ah, ọlọ́ọ̀bá ti ẹ̀kẹ́ mi ẹ̀rí lágbájá kò ní tọ́lọ̀ ní àwọn ìdẹ̀ra báyìí gbogbo àwọn ìdẹ̀ra tọ́nà bá lékẹ́lá fún ẹ wá máa wo àwọn tí ò ní dẹ̀ra ẹ̀ tó ń pé ládùgbò ní àwọn ìyàtọ̀ bẹ́ta pọ̀ a máa tí ò jẹ́ ọmọ pọ̀ bẹ́ta àwọn ìyàtọ̀ pọ̀ ní pé àwọn ìyàtọ̀ bẹ́ta rẹ̀ anábì sọ́lọ́lọ́ sọ́lọ́ wà látọ́gùn ìlànàbí wà fáwọ́kọ̀ anábì ní máa wu ẹni tó jù ọlọ ní kọrọ ayé tẹ́rí kọ́ídà yẹn tánàbí sọ́lọ́lọ́ sọ́lọ́ fún ayẹ ọpọ́sìtì ẹ̀ la máa ń lò lórí ẹ̀rẹ̀sìn tẹ́rí lórí ẹ̀rẹ̀sìn àwọn tó bá jù ọlọ ni ọmọ wò mọ́wọ́ àwọn tí ò tó àwọn tí ò tó ọmọ wò gbé àfihàn ah, èmi tàn kí jẹ mọ́ alájìtáyé gọ́ alájìtáyé kí èkí jẹ mọ́ àmọ́ ah, ah, wà alájìtáyé bí yóò tó lára jí zàká ẹ̀ tó tó máa ń kí náà bílá olóọmọ wò níbi ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn máa ń wẹ́ tó bá jùlọ ní ẹ máa lé àwọn èèyàn dáwọn sọ̀hábà ló jẹ́ pé nínú ìsá wọ́n lè lá ìtàrọ́ fìlkúrọ̀ lórí ọ̀rọ̀ bá lè súnmọ́ náà ọba lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí gbàgbọ́ ma yáyẹ̀ mẹ́ wípé à ọmọ ẹ̀dàkùn èyí sá ma gbálẹ̀ mọ́tàlásí ìrọ̀ <laughs> ọmọ ìjọ ma gbá o ẹjọ ma jù ní mọ́ yọ̀ǹda sáfúwájú fún yí wàhálà yìí sí pọ̀jù ẹ̀mẹ́rẹ̀ ẹ̀dùn sáfúwá yìí má yọ̀ǹda sáfúwájú yẹ́ yọ̀ǹda sáfúwájú bó àwọn tẹ́ tó bá ti tẹ́ sí a rí bí ayé táwẹ̀ yọ̀ǹda gbogbo àfúní ha ẹwà mú gbogbo ẹ̀lọ ẹwà orí ọlọ́run tó ní wàláì kìí jẹ pé ló ń jẹ́lé àmọ́ orí pé ọmọ ìyá mi yìí mo mọ̀ pé ẹni yìí tún ní bùkátà ti ti lọ pẹ̀lú àwọn pé àárọ̀ wà bùkátà ti ní pọ̀ ju ti ẹ lọ ọ̀rọ̀ ló ní wọ́n ti bí kíní kan wọ́n ومن يوق شح فأولئك هم المفلحون náà ní ta bá débẹ̀ ní pé anábi sallallahu alaihi wasallam ní wà rúzìkọ kàfàáfà bákanáà wà kọ̀nà ẹ̀hùn lọ́rún bí máa àtà tọ́lọ́wọ́ bá lè kẹ́lá sì mú yọnú tọ́lọ́wọ́ bá jẹ́ kó ní ayọ́ pẹ̀lú tọ́lọ́wọ́ bá lè kẹ́lá bá fún ẹnu tọ́lọ́wọ́ bá lè kẹ́lá bá fún báyìí ọlọ́run tí rẹ̀ náà ló gbé bùkátà rẹ̀ lé lórí kò jù tó rẹ̀ bá káà di fọmọ sí and primary school tó jẹ́ private yóò fi ṣíkó rẹ̀ bá káà yóò mú lọ sí ìjọba kí a fún láti wá wọ́n máa wò pé kí ní àtọ́ wọn public school wọ́n máa lọ public school náà ni lọ ìyẹn nípọ̀ náà tọ́nà ọba tọ́nà ọba sọ́kú tọ́nà ọba tó sí ọba

ọlọ́run fọ́ ọlọ́kàn balẹ̀ because orí pọ̀kàn balẹ̀ ó ti yóò dẹ́kùndẹ́kùn ọwá káàkiri ọkà rẹ̀ omi ọba lẹ́gẹ̀ yóò tó kàn tí wọ́n náà bá balẹ̀ àwọn ọmọ ṣe iṣẹ́ ìṣe yìí tí ó lè mímọ̀ máa wò bẹ́ẹ̀ tó bá ti wá rí tọ́lọ̀ ọba lẹ́gẹ̀ lọ́bàá wá sí nǹkan kan tí ó máa rúkẹ̀ ẹbí wá ní àbẹ́bí ọlọ́run ah! ẹbí ọlọ́run mọ́ ah! tí ẹ bá ọlọ́run náà ní ọlọ́run náà ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ burúkú gbà ní kí ẹ máa wò pẹ́ tí ẹ bá sọ ọlọ́run

Umar radiyallahu anhu orí ànẹ́bì ànẹ́bì wá ànẹ́bì jí ọwá rí tí ẹ ní ti kọ ìlà sí èyà ànẹ́bì àmọ́rùwá ah, kan jẹ́ púpẹ́ mọ̀dáre tí mo ti rí àwọn tí sọ́rọ̀ àti kọ́ ìṣọ́ tí mo mórí bẹ́ẹ̀dì tí wọ́n sùn ah, ànẹ́bì eléyọ̀ bá mú ah, ẹwọ́n máa torí ẹni jẹ́ ní máa kọlà sí arábìnrin àmàrọ̀díta àtàkùnrin láhùmù dúníyà wà lánàl áṣírá arábìnrin àti umaru kọ̀yọ́ nínú pé káwọn èèyàn kí ayé máa jẹ́ ti wọn kí alkiyama sì máa jẹ́ ti wá ní arábìnrin máàlì wà lè dúníyà arábìnrin ilé ayé yìí kí lọ́gbẹ̀ ọdá ẹgẹ́ bí ọkùnrin kan ó ń gùn nǹkan ẹ̀gùn lọ ọ̀kadà ló fẹ́ fi wé lásìkò àmọ́ nígbà nìyẹn ti lẹ́mọ́ gùn ẹ̀kọ́kà ẹ̀yẹn tí ò ní kọ́bà lórí àmọ́ mọ́tò ó sì yẹn lè sí èsì ó lè máa àpépé mọ́tò lè máa ó lè máa nà sábà dáadáa ó lè má bá mú àpépé bí ọ̀kadà ó ti wá rìn òun ti wá pa ìsàzọ́lá tẹ́sítẹ̀ ṣẹ́jọ́rọ̀sìn ọwá o òun wá pàwà òpéjì ìsinmi díẹ̀ ẹ̀dàkùn tó bá dábẹ̀ igi ẹ yóò ma gbé bẹ̀ lọ àbí ìsàdọ́lá tàṣà sájára ti súnmà rọ́ọ̀hà ìgbà tó sí imi tó tó ọ̀lẹ́ tọ́jọ́ rọ̀ tí gbogbo òun wọ̀ tí ha ọba fi igi ẹlẹ̀ ọbẹ̀ sí máa sẹ̀rà jùlọ àrẹ́bì ní ìbá àti ilé ayé nù bí pápá àkànyà tábẹ̀ gíga agbábòjì ilé ayé

gbogbo àwọn ilé ìwọ̀n sọ fún àrí pé ilé ayé yìí a ń láti mú níwọ̀n bá ọlọ́wọ̀n bá ní kàmáì àndàláhù mílẹ̀ sàmáì fàstẹ́lẹ̀kọ̀ bí i nàbátù al'arù ní kalẹ̀ láti sánà fàstẹ́lẹ̀kọ̀ bí i nàbátù bá ní àwọn wọ́n bẹ̀rẹ̀ sí rò papọ̀ mọ́ mi omi òjò yìí ìgbàtà bẹ̀rẹ̀ sí rò papọ̀ ma ń kálukú ń fomi tí ẹ gbogbo ẹ̀yìn yòwé dáadáa ń kálukú yòwé gbogbo ẹ̀yìn green ó ń ṣe dáadáa ọlọ́ nípa yé ti rí nìyẹn nígbàtà yé bá ń bẹ pẹ̀lú yẹn gbogbo ẹ̀ green yóò ma green dáadáa nítorí ànábì sallallahu alaihi wasallam nínú hadith mi tí Abdullahi ibn Mas'ud Muslim ànábì sallallahu alaihi wasallam sọ wípé ànábì Ànábì ní a'udhu billah Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ànábì ní ad-dunya kulluha Ànábì sallallahu alaihi wasallam sọ pé ma padà rẹ̀ insha Allah ó fẹ́ sá lọ ní Ànábì sallallahu alaihi wasallam fi ayé ó ní inna ad arábìnrin ilé ayé tẹ́ ń wòye olùwàtò in tó dùn ní o ó dùn gan ayé olùwàtò fil mazamo ìgbàtí iṣẹ́ ìmọ̀tẹ̀mí rahimahullahu ta'ala nínú sẹ́fù ríyàwó sọ̀rọ̀ ìgbàtí sẹ́fù àjíjì wọ́n ní ànẹ́bí sọ́lọ́lọ́ ọ̀sán àbẹ́ sọ fún wa ìtàwùn yẹn mọ́tún kó sínú fitna ayé ànẹ́bí rò yáyé pẹ̀lú nǹkan méjì kàtọ́ ẹ́sẹ́ tí nǹkan méjì ìròyìn méjì yẹn bá fi lè pé anábi ní ìnà dúníyà hulwatu anábi ní ayé jẹ́ ìwò yìí tó dùn ní ní títọ́wò bẹ́ẹ̀ bá fi sẹ́nu kò ní fẹ́ kú ń bẹ́ẹ̀ ma kọ́bìrọ̀tù ó sì green ayi kọ́bìrọ̀tù filmar'a filmanzor wa filmar'a ní wíwò ó wá green ẹmà tẹ́sẹ̀tẹ̀ bá ń rí báyìí ayé green gan tí ó mú yìí Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní nǹkan tí nǹkan méjì bá pé láàrẹ̀ náà rí tó ń pé tẹ́ bá tọ̀wò lẹ́nu ó dùn tẹ́ bá tó rí ó tún dùn rí lójú kéèyàn tó lè bọ́m̀bí fitna nǹkan yẹn ó lágbára gidi fa'inna ìfìtánà bí ha ṣadida ikọ́ fitna lára nǹkan yẹ in tó lágbára gidgari arẹ́bì ni wa inna allaha mustaqlifuku fiha ọlọ́wọ́n bá lẹ́kẹ́rẹ́ wá fi ẹ̀yà ọmọ anẹ́bì adama sí à lórí lórí ilé ayé bí ayé ti rí tó lè kó fìtínà bá ní tó lè kágbàkò bá ní tẹ́yìn onírídí kú mẹ́yìn ọlọ́wọ́n bá lẹ́kẹ́rẹ́ fi ń sí à lórí báwo lẹ́fẹ́ ṣe ilé ayé ṣẹ́ gbọ́dẹ̀ mi ọlọ́run bá ní àbí gbogbo yòdò ilé ayé ò gbèrè lọ wànádìrú tẹ́ bá tàìmẹ̀lú wàtàkùn dúníà wàtàkùn nìsáà anábì ní ẹ̀páyà dúníà ẹ̀páyà ayé àdíjà oúnjẹ́ láàrín ẹwọ àwọn ọmọ yóò dá kankan máa ayé ò ayé ẹ̀dùjẹ́ ẹ̀yàn ọmọ bẹ̀rẹ̀ ayé dánẹ́bì orí kọ́ yẹn dúníyàrá níbi sọ ilé ayé tàwà kìí tàwọn ẹ̀yà àrẹ́bìnrin wà láyé ní mẹ́sùn máa sọ̀rọ̀ burúkú adéwọlé ẹlẹ́gbẹ̀wà Muhammad tẹ́bá tẹ́wà onígbà sọ́sọ́wà ẹ̀kí èsì ọmọ parọ́mà lẹ́bí wà láyé wọ́n èé sábà lo àdíjì tí èbá ti kọ́ tó bí ẹgbẹ́ àrẹ́lò ní oṣe wá sí 2 hours kò nílò àdíkẹ̀ yọ kan àyà kùránì ọkọ̀ wà láì ẹyẹ gbọ́ra ẹgbà ẹ̀sí ní ẹyẹ ọmọ ni ajálẹ́jọ ọmọ ara ẹgbẹ̀gbẹ̀ lórí Banuna banu abnaina wa banatuna أبناه الرجال الأجانب أبا عبد الرؤوفي kí ni gbogbo àwọn ìkọwàá tagmenti àrí àwọn àgbẹ́ni tagmenti ẹ̀rọ ti padà jíjàwà dánù kí ni ayé fàyọ́ mẹ́rin pé tẹ́bà tí wọ́n fẹ́ lo ọmọ ti fẹ́ parọ́mà nẹ́ni adéwálé ẹ̀lẹ́gbẹ̀wà Muhammad Ànábì ní ẹbẹ̀rù ọlọ́rin ní ẹbẹ̀rù èèyàn nígbà méje kẹ tó bẹ̀rẹ̀ ìgbọ́lọ́ nígbà kan. Aláyà, àwọn mídí àfẹ́rẹ̀ tàbí Àwọn òbìlà, nínú àwọn àdíjì púpà bákò wọn ni ẹ, àdíjì tó lè mú ìyàwó náà, wà láì, tí ò ní máa ń kó báyàn tí fi ní lórí ẹ̀sìn Ànábì ní ẹ̀páyà rẹ̀ wàtàkùn nìsáà Ànábì ní ẹ̀páyà àwọn obìnrin torí pé àwọn obìnrin àtayé méjèèjì nínú nǹkan tó kó fìtínà báyẹ̀ jù méjèèjì yìí tẹbá ríyàn tí ò dúó délé lónìí lọ́dọ̀ tí ń gapá ayé àtòbìnrin náà ni kò jú méjì nìna lọ ayé ọfẹ́ sayé o sì fẹ́ ní ṣáwà obìnrin ó fẹ́ rí gbádùn obìnrin lórí lọ́mà mí ò ní jẹ́lòkò tó dúnjì rẹ̀ mọ́ kò ní jẹ́lòkò tó dúnjì rẹ̀ mọ́ lórí kọ́mù pàtòkò tó yẹn wálẹ̀ tẹ́ bá ti rọ́mọbìnrin tí fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ tí ẹ̀ náà ọmọ ẹkọ́ fi sínà bọ́kúnrin ní ó sì wálé ayé pàápàá jùlọ wíwálé ayé àmọ́ ẹ̀kọ̀rọ̀dà àwọn obìnrin tẹ́ bá lóbìnrin tí wà láà rẹ̀ pọ̀ kò sí nǹkan kan pé ó fẹ́ gba owó lọ́wọ́ ọkùnrin náà lọ di in tí ó ma fi ó fẹ́ sí ṣọ́ọ̀pù ara rẹ̀ síta tí ó ma wá ni sin kọ́nà bàbára ń kó sànúwá anábi ni wàtàkùn nìsá anábi ni ẹ̀páyà fitna táwọn obìnrin máa ń kó báyẹ̀ kódà àwọn àyàwó lẹ́gan wọ́n ní fitna wàláhì ẹlòmí obìnrin lé ẹ̀ní tí tó fi jí pé gbogbo ọ̀nà ní fún wá owó àtọ̀nà halal àtọ̀nà haram ìyàwó ẹ̀ lẹ́mọ̀ sọ pé ọba pẹ́yàn bá ti ma dáwọn ẹgbẹ́ rẹ̀ ń na, òdúrú fún iná àtẹ́yìn ma dáwọn ẹgbẹ́ ń ojú sí kẹ́yìn sí náà so ibá ní sí ìyàwó ní náà máa kó fọ́kùnrin yàtọ̀ bá obìnrin ìta obìnrin ní inú ilé ọlọ́mọ́ jẹ́ kí àwọn obìnrin ni wá ọlọ́mọ́ bí wọ́n sàgbákò fún wa ọlọ́mọ́ bá wọ́n sàgbákò fún wa فاتقوا لنا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل أنا بني تقول بي أباكو أكوكو أكوكو أباكو تقول بي بني إسرائيل كانت في النساء نبيو برنيو سبحانك الحمد أشهد أن لا إله إلا أنت Pelo